nínú ẹ̀kọ́ ilé tó yẹ kéèyàn kọ́ nípa rẹ̀ kéèyàn sì mọ̀ nípa rẹ̀ òun náà ni ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ṣíṣe ìbéèrè nípa níta nínú ẹ̀sìn ọlọ́run ọba wa àti irúta lọ ẹ̀ka fi léèrè àti bó ti ti ẹ̀ka lẹ́kọ̀ọ́ ní ìgbà tá à ń bá ń ṣe ó ti àlàyé irú àwọn nǹkan wọ̀nyí wọ́n máa pè wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀lì mufti wọ́lùmọ́tẹ́fì ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìsí ẹni tá à ń bi léèrè nípa ń tá àbámọ̀ nínú ẹ̀sìn àti ìsí ẹni tí ó fi léèrè nípa ń tí ọ̀bámọ̀ nínú ẹ̀sìn. nítorí dájú ó náà ní kí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn àyè tí ọlọ́run bá gbé wọn sí àyè tó ga púpọ̀ ni bíbẹ wọn láwùjọ òòrè ńlá gidigidi ni nítorí wípé àwọn gangan lọ́lọ́run bá lò tá a fi jẹ ẹranko tí o bá ti ta àwọn olùmọ̀ẹ́ni tá a ń sọ fún wa pé ìtọ́ èyí ò tọ́ eléyìí lọ́nà eléyìí nìgbẹ́. àní fi nǹkan kan yàtọ̀ sí àwọn ẹranko. al Al-Basri rahimahullah ta'ala olóòtú wọn ni lawla al-ulama lasara an-nasu kal-baha'im yoo bá ti tàwọn ní mímọ̀ ni níṣẹ́ làwọn èèyàn bá dàbí àwọn ẹranko adukọ sọlọ ọmọ bá wa al Yahya ibn Mu'adh ar-Razi. rahimahullah nínú tí al-Ghazali tó náà sọ nípa rẹ̀ ibi olùmọ̀yé sọ kẹ́rù ti ti wá nínú síra Ihya Ulum ad-Din ti Ghazali. الإمام يحيى بن معاذ الرازي ولم العلماء أرحم بأمة محمد صلى الله عليه وآله وسلم من آبائهم وأمهاتهم wọ́n ní àwọn onímọ̀ àwọn olùmọ̀ wọ́n ní àánú lórí àwọn ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní àánú tó tẹ̀wọ̀n tó fẹ̀ tó gbòòrò tó dúró àánú táwọn bàbá oníkálukú àti ìyá wọn lè ní sí wọn lọ. wọ́n ní wọ́n wá bí olùmọ̀yílẹ̀rì pé báwo ló ti ṣe jẹ́pọ̀ àánú táwọn onímọ̀ tí wọ́n ní lórí wa ọ̀pọ̀ ju táwọn bàbá àti ìyá wa lọ. táwa ló lè dàbí bàbá wa táwa ló lè dàbí màmá wa. bàbá yìí dáhùn. عن ابانه لان اباءهم وامهاتهم وامهاتهم يحفظونهم من نار الدنيا والعلماء يحفظونهم من نار الاخره ونسل ní tó sẹlẹ̀ ní tó bàbá wa àti ìyá wa àwọn àmà sọ wa àwọn àmà dáàbò bò wa níbi kí náà tàbí àmà jò wa ìwúrọ aburú tí náà tilẹ̀ ayé ni àti tàbí àmà wọn náà ti ti mà pé tilẹ̀ ayé ìdá kan ló jẹ́ nínú àádọ́rin tàbí ẹni tí wọ́n wá pé kí náà ilé ayé ọmọ jò wa aláàánú ni o ìyẹn dáadáa ni o ṣùgbọ́n àánú rẹ̀ tó tẹni tí ń sánà kí náà tàbí àmà ọmọ jò wa torí àwọn ti sọ yìí pé àánú táwọn onímọ̀ tí wọ́n ní sí wa ó ju àánú tí bàbá àti ìyàwó alẹ́ ní sí wa lọ. torí ẹ̀ ó yẹ ká mà pípé olùmọ̀ orí ńlá lọ́lọ́wọ́ bá fi ṣe fún wa a gbọ́dọ̀ wá ma kí ni àwọn ẹ̀kọ́ eléyìí tí Islam là kalẹ̀ ká máa fi bá lu wọn ṣe lónìí ìtafẹ́ mẹ́nubà òun náà lọ̀rọ̀ nípa abéèrè ìbéèrè nípa ń dá àbámọ̀ nínú ẹ̀sìn wọ́n ń pèlè yìí ní fẹ́tùwà fẹ́tùwà òun náà ní béèrè nípa ń dá àbámọ̀ nínú ẹ̀sìn ẹnìjọ́ wa dá wa lóhùn nípa ń dá ń ṣe béèrè nípa rẹ̀ dáàmú nínú ẹ̀sìn òun wọ́n ń pè ní kíni mufti yẹn ni pé ìtumọ̀ mufti olùdánilóhùn nípa ń dá àbámà nínú ẹ̀sìn tá à ń ṣèbéèrè nípa rẹ̀ lónìí ẹ̀kọ́ tọrọ ma ẹni tó ṣèbéèrè òun náà la fẹ́ mẹ́nuba àkọ́kọ́ ni pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká máa ṣèbéèrè nípa gbogbo ń dáwọ̀ bá ti nítorí pé dandan ni ká sin lọ́n a sì gbọ́dọ̀ fi orí fìfò sin lọ́n ìmà òun náà lọ́la dé ní ọgbọ́n ògbé agbọ́dọ̀ máa ṣèbéèrè lọ́dọ̀ ẹni tó mà ká lè bá àmọ́ bá àti máa sì lọ́n. kéésì pé táà máa ṣe yorùbá lẹ́kù táà máa tanra wa jẹ ògidì olóòtú tí ọmọ kankan pẹ̀ sí rẹ̀ yóò tún máa wá pa mára yóò máa mú mára ntí ọmọ kò ní béèrè nípa rẹ̀ kí ló dé kí ló mú ọmọ béèrè olóòtú tí ò ní torí tó ń bá lọ béèrè lójú kókó èèyàn báyìí. wọ́n lè gbé sọ́wọ́ sí wọ̀ ọ̀dà máa nù ọ́ ọ́ ọdún olódò ni ọ́ olódò náà gbogbo wa àfẹ́tọ́lọ̀ ń bá sàánù nítorí èèyàn ọba máa kéèyàn béèrè èèyàn gbọ́dọ̀ sanra rẹ̀ jẹ́ nítorí pé tó ọba rún ma tó o fi sin ẹ̀sìn yẹn ò ní jẹ́ ẹ̀sìn yẹn yóò sì tún jẹ́ tọ́lọ̀ ń fi ọlẹ́rìn nípa rẹ̀ tó bá tó o sì láǹfààní àti mọ̀ nípa rẹ̀ tó o fi sí bọ́lá ọba ti ṣe ń fẹ́ àti níbàámu pẹ̀lú ìlànà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú suratul anbiya ayé ẹlẹ́keje ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wá ní fasalu ahla dhikri in kuntum la ẹ máa ṣe lọ́dọ̀ àwọn ẹni tó ní mímọ̀ àwọn ẹni tó ní mímọ̀ ẹ máa ṣèbéèrè lọ́dọ̀ àwọn ẹ̀yìn kọ́ńtọ́n lájà rẹ̀ mú sẹ́yìn bá jẹ́ ẹni tí kò mọ̀. bákan méjì làwọn èèyàn tẹ́lẹ̀ náà ẹni tó mọ̀ ẹni tí ọmọ ẹni tó mọ̀ wọ́n ní kẹ́ni tí ọmọ máa ṣèbéèrè lọ́dọ̀ nítorí kẹ́ni tí ọmọ náà kó náà lè bá a máa ṣe bí ẹni tó mọ̀ kọ́dà kọjá pé kọ́mọ̀ nítorí pé bàbá ti ṣèbéèrè yọ lànfààní àti makilọtọ yàtọ̀ sí ojú ọ̀dọ̀ àti báwo ló ti ti tọ́ eléyìí ti ọ̀ràn lọ́wọ́ láti dání tí ń sin náà ọba wa ẹlẹ́gbọ́n sí ìrọ̀ lórí ìbọn náà ọba ti fẹ́ fẹ́ fẹ́sítálù ẹ̀hẹ́lẹ̀ sídìkiri ẹ̀yìn kọ́ńtọ̀m lájàre mu olùmọ̀lá ẹ̀ṣẹ́yẹ abdulrahman ẹ̀sáàdì rahimahullah nínú tafsiri wa wọ́n ní àyà yìí nígbà tí ọlọ́run bá sọ pé ẹni tó ní mímọ̀ ní kẹ́ bi léèrè agbọ́yè rẹ̀ ní wípé èèwọ̀ ní kẹ́ bi ẹni tó ṣe wípé níta màmá láì mà ẹni tó ṣe pé níta màmá ó ń láì mà ẹ gbọ́dọ̀ bi léèrè nípa ẹ̀sìn yìí o nítorí kò ní nǹkan tí ó ṣàlékún rẹ̀ fún yín bí ẹ bá ṣe àìmà àti fọ́mi lójú torí ẹ ẹni tá a bá ti mọ̀ kókó mọ̀.

tí wọn máa sẹ́yìn jẹ bá ti débi là pẹ́kútú tí wọ́n ń ní gbogbo àwọn làbá ẹ máa wá rògbò ọmọ kankan ní olódìjọ burúkú ẹni tó ti sìn àti fún wẹni tó ń dàtí ẹ̀ ẹ má bí léèrè nígbà tó ti dẹ́ gbọ́ àwọn tó lù gbogbo àwọn jókòó níbi tó ti máa wọn àwọn náà di lè má pò àwọn náà dá yóò máa lọ lé tẹlifíṣàn láti wọ ẹni táwọn lè sì lọ́nà pàtó àwọn bá ti gbára tó ẹnu fún ọ̀dọ̀ tàbí nu tirẹ́là nu bí ara màálù irun wọn náà kọ́ bàjẹ́ nù orí rẹ̀ arúgbó ra láwàní kò túmọ̀ sí kọ́ kí wọn irun wọn lọ́yẹ kẹ́ ẹ máa fi léèrè ẹ̀yin ti tó nínú tí kí o kọ́ títí ilẹ̀ kan òwe lárúbáwá ti sọ̀rọ̀ ó sòdodo ó ní innal bughatha bi ardina tastanfiru ó ní dájúdájú ẹyẹ olóbèrè ó ti bẹ̀rẹ̀ sí ní sèse ẹyẹ gúnugún nílùú tiwa o ẹyẹ olóbèrè ó ti bẹ̀rẹ̀ sí ní sèse ẹyẹ gúnugún nílùú tiwa o nígbà tá àárẹ̀ ẹyẹ gúnugún má ẹyẹ olóbèrè náà bẹ̀rẹ̀ sí ní sèse ẹyẹ gúnugún torí ẹ irú rẹ̀ ló ń ṣẹlẹ̀ láwùjọ àwọn Yorùbá yìí àwọn ọmọ ọ̀fẹ́ lọlé kí ó àwọn ẹni tó sì lọ wọn sáfù ńbẹ ẹni tó dà àwọn fúnká kọ́ mọ̀ tó nǹkan ṣùgbọ́n gbogbo èèyàn náà nífẹ̀ẹ́ kọ́ ọmọ ọ̀fọ̀ lólùmọ̀ ẹlòmíì kó tún máa dá dúpọ̀ lùmọ̀ àgbà ló ẹlòmíì ó tún ní amòfin àgbà ló olódò àgbà kan ti fún rí àwọn ẹni tó ọ̀mọ́ ti tẹ̀sìn kọ títí wọ́n sì máa ti àwọn èèyàn lọ́nà eléyìí bá ní lọ́kàn jẹjọjọ ẹgbọ́n tó lọ́wọ́ bá sọ ẹ má mú ọ أهل الذكر إن كنتم لا تعلمون àwọn ẹni tó bá ní màdìkẹ́ máa fi léèrè sẹ́yìn bá jẹ́ ẹni tí kò mọ̀. alimami Sa'd olóńgbà wa sọ̀rọ̀ ó ní àyà nínú rẹ̀ nahyu an an yatasadda lil fatwa man laysa ahlan laha. ìkọ̀kún ní bẹ́ẹ̀nu àyà yìí wípé kéèyàn wá jẹ́ ẹni tí ó dòdò ẹni tí ó máa dáhùn ìbéèrè táwọn èèyàn bá ń ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run. nígbà tó ṣe kó o ní mà nígbà ìsìn ayé fún ti bẹ́ẹ̀ torí ọ̀dọ́ wa wọ́n tó ṣe bẹ́ẹ̀rẹ̀ mẹ́ni tó ṣe bẹ́ẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ti kó ti mà wá àwọn náà ti ọ̀nà irú àwọn ẹni tó ọ àwọn lọ bèrè lọ́dọ̀ wọn ó ti já dànù ó ti já nínú dájú òní tó tún padà mọ́ hatta tankiha zawjan ghayra títí tóbìnrin yẹn ó fi fi ọkọ mi tó bá fi ọkọ mi àwọn ọ̀dọ́ wa máa gbé lọ wọ́n àjọ máa gbé lọ bá nígbà tó lọ́mọ bá ẹlẹ́dàá wọn bá wá kádàrà kéde òyédè ọ̀rọ̀ òyéra wọn kọ́ ṣẹlẹ̀ láàrin ọkùnrin yẹn tóbìnrin yẹn ìkọ́ọ́lẹ̀ náà tún wá wáyé lẹ́yìn tó ti gbádùn rẹ̀ tóun náà ti gbádùn rẹ̀ fún ìgbà pípẹ́ wọn akọ̀rọ̀ àwọn ẹlẹ̀ tí wọ́n bá tún wá jẹ́ kó tó wù ọ́ kọ́ ọ padà tó kó orí arọ́ fún wa wá obìnrin yẹn pé mo tún fẹ́ sí ọ lẹ́ẹ̀kan sí wọ́n kọ àkọ́kọ́ nù mo tún fẹ́ sí ọ lẹ́ẹ̀kan sí gbà náà ló tó lẹ́tọ̀ àti fẹ́ gbà náà ló tó tún láǹfààní àti ní ikọ̀ mẹ́ta àǹfààní ikọ̀ mẹ́ta lórí rẹ̀ fún ọwọ́ àtẹ̀lé aha o ti wá mọ̀ pé wọ́n ti sọ fọ́kọ wọ́n ti sọ fúnyàwó lọ́tẹ̀lẹ̀ nù ìpàdé òtún sí mẹ́lá àánú tí wọ́n ó di ìgbà tí obìnrin bá tún lọ́kọ míì táwọn náà tún jọ gbé tẹ́gbèrè gbé tẹ́gbèrè bì àtìbẹ́ lọ́n káwọn náà tún túká mọ́ àbẹ́ lọ́n fún túká mọ́ kọjá kúkú ní ọ̀yà wọn tọ́ ikú ọ̀yà ọkọ̀ kọ́ọ̀lẹ̀ ọkọ̀ kọ́ọ̀lẹ̀ lẹ́yìn ìgbà pípẹ́ ìwọ́lẹ̀ padà fẹ́ lẹ́yìn ìgbà pípẹ́ wọ́n ti wá sàlàyé bẹ́ẹ̀ fún wọn obìnrin tó yẹ kó sami kú torí torí bẹbẹ tọkọ ni lọsí ẹjọ ọsẹ fún mi kí ni pọ lókè sílẹ̀ ọgbà mi dojúmọ́ ẹ ẹjọ ọsẹ fún ọ pọ ọ̀rẹ́ rẹ̀ wà lórí ikọ ọkọ wa rí ọ̀rẹ́ yìí wà nàmà ọkọ ọlẹ o èkéni ó tún kọ ọlẹ èkejì ó tún kọ ọlẹ ẹ̀kẹta ní gbọdọọdọ lọba pé bẹ́ẹ̀ sì ni gbogbo ń dáná yọ padà pé náà lọba pé pin nígbà tó pé pin tí wọn ti ti mọ kọ́nà ti dé pin kọ́ máa lọ ilé wọn nìyẹn kò sí sọ́sẹ́ kù máa wọ́n ti wá sàlàyé bẹ́ẹ̀ fún obìnrin ẹlẹ́nu bébébé tí ma gbọ́ ọkọ̀ bó bá ti ṣe wù tí a máa sọ pé tó bá bí ya rẹ̀ da tó bá ti bí yàrá ya rẹ̀ da kọ́lẹ̀ tó o bá kọ́lẹ̀ ọmọ àlèyàn èyí sọmọ aláàjì yóò tó máa lágbọ́ má bàbá ọkọ lónìí bẹ́ẹ̀ ni àwọn ọmọbìnrin mi wọ́n gbọ́ bàjẹ́ ni wọn ọ̀rẹ́ ni kọ́ wọn lé wọn wọ́n sọ ti mẹ́rù lọ́lé ọkọ lójijì ni nígbà tó dọ̀ ọ̀dá ọkọ bá pàdé láláì lẹ́kọ̀ọ́ kéèlò lè abẹ tún ṣe nínú wa aláìlẹkọ aláìlẹkọ burúkú ọkọ arìgbẹtọ nígbàtí ọkọ náà ti rìgbẹtọ láti tù lọ náà ń kọ èkéní omi ìtúsẹ ló tún kọ èkéní omi ìtúsẹ ló tún kọ ẹ̀kẹta bọba ti láàyè rẹ bọba ti bà bẹ́ẹ̀ dá kọ ọkọ wọn ni wọn bí bà gbọ́dọ̀ òǹkọ títí o fi pé mẹ́ta obìnrin wa ń kú sẹkún káwọn fi tẹrí nù òní ọ̀sọ̀rọ̀ fún nígbà tí wọn bá kọ tán ó lọ àkọ́kọ́ dáàmú àwa funfun ojoojúmọ́ ẹnu ká ẹgbẹ́ àgbọ̀n sí wájú ni omi ẹkún bá pọ̀ lágbárí àti kun rẹ̀ wọ́n máa kún bẹ̀ níjọ́ tó omi bá kún omi ẹkún bá kún àgbọ̀n dọ́nà láàmú àfin sunkún ó ń rẹ́gbẹ́ rẹ̀ kó tó dàbá màmá lọ́wọ́ kí ló dé tó ń gbẹ́nu déédéé ọmọ káyọ̀ ní ti kọ́ ni pé yarí yarí fún yarí fún ńgbọ̀ bá yarí fún torí bá yà tọkọ náà bá ti kọ́ tó náà rí ọlé wọ́n mọ̀ pé wọn ò ní lè dọ̀ padà mọ́ ní ti máa tẹ̀lé nù ọ́ wàláhì kò sẹ́ni tó yẹ kọ́ gbọ́n tó obìnrin láàrin ọkọ àti ìyàwó ìyàwó ló yẹ kọ́ gbọ́n tó torí tó bá ti ṣẹlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ bàbá ẹ̀ kò lè gbà ọ́ lẹ̀ mọ́ ìyá ẹ̀ kò lè gbà ọ́ lẹ̀ mọ́ àwọn agbọ̀nràn tuntun kọ́ ọkọ̀ púpọ̀ wọn ò lè gbà ọ́ lẹ̀ mọ́ níta wọn náà sọ fún ọ ní pé kì í dé ní ayẹ ó ti kàn wá nìyẹn gẹ́gẹ́ bó ti kàn yá alágbájá tiẹ̀ náà kàn án nù ọwọ́ àtẹlẹ bẹ́ẹ̀ wọn wá ní sọ àwọn ti fi lágbájá wọn ló ti parí o kọlọ ti sọ ni àwọn náà kílò lẹ́yìn ó ti sọ gbogbo nǹkan tí ẹni máa lé ẹjá lọ sí àbá mi jáde. wọn bá lọ bí olódò mi lọ bá ní àtúnṣe wá jàre wọn bá ti ṣe buhari adọrin ló ti ṣe àmọ́ ọjọ́ mẹ́ta kọfẹ padà dá ilà ìlọlọ tààlẹni náà tó lè ṣe dìnnà lẹkọ tààlẹni náà tó lè ṣe dìnnà lẹkọ irú rẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ wọn yìí báyìí tó ti kọ obìnrin lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta táwọn olódò kan ti sọ fún pàtó ti tún wà ń bọ̀ jẹ́ pé báwọn náà ṣe ń pé pẹ̀lú àwọn ìyàwó wọn ní gbèsè náà. bẹ́ẹ̀ ẹlú ẹ̀hẹ̀lẹ̀ ṣèkiri nǹkan tó ń la jàre ẹgbẹ́ wa ní mà nípa ẹ̀sìn láti lè rìn ìpèníjà àkọ́kọ́ nù. tẹ́ ẹ máa kéèkì nígbà tẹ́ bá bẹ́ẹ̀ ṣe béèrè nípa ẹ̀sìn yín kálẹ̀ máa bi ẹni tó bá ní mà nípa ẹ̀sìn. Jabir ibn Abdillah ala alaihi wa sallam lójú ogun yìí làwọ̀ lòkúta kan bá rí bọ́ láti fi sáàmù òkúta yìí bíbọ̀ sí ń bọ̀ ló bá àtàrí ọ̀kan nínú wa ìgbà tó bá lórí orí òde orí fọ́ arákùnrin yìí báyìí lórí ọjọ́ òkúta fọ́ orí rẹ̀ yìí báyìí iná ló tún sùn ló tún lálàá ni mẹ́ni ẹni ọba kuni ni kù náà là á fi léèrè à ń sì ń wò kẹ́yìn wọ̀nyí báyìí ẹtí sábẹ́ ànábìjọ ni gbogbo wa ọyẹ kẹ́yìn ó lè ma ìjẹ́mi gbogbo wọn ẹni tí nǹkan ti sábẹ́ lò náà ọwọ́ ń wò káwọn nǹkan òun nítorí wọn ọyẹ káwọn nù sọ àwọn oríṣiríṣi olódùn tó ayé tí ò déwájú rí pẹ́pọ̀ tó torí tẹ bá fẹ́ ra láwà ní lọ́jà òní béèrè pé sórí ilẹ̀ fẹ́ wé sí ni àbóyá ẹlòmíì tẹ nímọ̀ tẹ́bi lé wé láwà ní abẹ́ nímọ̀ àyùmọ̀ yìí láwà ní ẹlòmíì gan ó tó yá di ogun níbi tó gùn odò ló ti kùn mẹ́. ọ á lè léèrè lọ́dọ̀ àwọn sàádé wọ́n ní obì wọn léèrè wọ́n ní hal tajiduna li min raqatin fi tayammum ǹjẹ́ mo wà sẹ́wọ̀n kó rí ti fọ́ jánábà sí ẹnì kò sí ní wẹ̀wẹ̀ jánábà kọ́ máa tẹ̀kẹ́ mi kọ́ máa dàmí sí gbogbo ara bẹ̀rẹ̀ láti orí orí orí lòkùn dàbí ti fọ́ yìí arákùnrin yìí wá ṣe béèrè bẹ́ẹ̀ tọ́ kàkà káwọn náà dákẹ́ pa àmà wọ́n máa dáhùn bẹ́ẹ̀ náà ṣe máa dáhùn nù ebi gbogbo yín lọ́lùmọ̀ ẹ máa fi yín léèrè ní ìsìn níbi tí ilẹ̀ bá ti dá ebi gbogbo yín náà lẹ́ẹ̀ máa ti fatuwa wọ́n bá dáhùn mímá dájúdó lọ́kọ́rọ́ sọ kò sí dẹ́kun ọ̀wẹ̀ náà pàtó ti kó olè wẹ̀ kí ló dé tó olè wẹ̀ dàmí orí dàrí à bàbá yìí bá dàmí orí àbá dé dàmí tó dàmí sórí fún wẹ́wẹ́ jánábà lọ́ba gbẹ́mìí mi wọ́n padà sọ́dọ̀ àdébọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bá mọ̀ fún anabi nírò wọ́n àwọn fún anabi nírò kí lànà bí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àdùsọ́lá mi wọ́n ní kọ́tẹ́lóòhù kọ́tẹ́lóòhù kọ́tẹ́lẹ̀ húmùlọ́ kọ́tẹ́lóòhù kọ́tẹ́lẹ̀ húmùlọ́ wọ́n pa ọlọ́run ọkọ̀ wọ́n pa ọlọ́run ọkọ̀ ẹ̀ anábìwá ti sọ nínú àdéhùn mi ó ní gbogbo ẹni tó ń bá fúri àbọ̀ ń bá ṣépè fún àwọn mùsùlùmí kọ́lọ́run ọkọ̀ yí padà sádùá gbogbo ẹ tó ń bá borí àbọ̀ ń ṣépè fún nínú àwọn mùsùlùmí kọ́ lọ́wọ́ yìí padà sádùá ẹ̀ fún àwọn kàábí làwọn lè ẹ̀hẹ́n ìyẹn ni pé ìpéyìn ó ti padà já sí kíni nù wọn ó ti padà já sádùá àmọ́ torí aburú tí wọ́n ti wọ́n pa ọlọ́wọ́ kọ̀ ẹlẹ́sẹ̀ẹ́lú ẹ̀dìlẹ́mìí alẹ́ kí ló mú wọn mẹ́sẹ̀ bẹ́ẹ̀rù nígbà tí wọn mọ̀ dáhùn ẹ̀ oògùn àìmọ̀ náà ní béèrè oògùn àìmọ̀ kánikẹ́ni ìbéèrè ìnáma gánà yàtìhì ànyàtẹ̀yẹ́mà anábì sallallahu alaihi wasallam ẹtí ọba ṣe ní kọ́kọ́ ṣe tẹ̀yẹ́mù wẹ̀yẹ́ àtìhù alẹ́ jẹ́rìhì àkérèkọ́ ó sì wá ìkísà kó dé má ojú ọgbẹ́ yìí kó wé má orí rẹ̀ tó ń mọ yẹn ń sàkó àlẹ́ yìí ha ọ́ á mi kó fi pa èkìtà tó fi tó fi gbé orí yẹn wọ́yẹ́ rúṣẹ́lu tá ìrọ̀jẹ́ sẹ́dígì gbẹ̀lẹ́mà lẹ́yìn rẹ̀ kọ́ wá fún mi fọ́ ara yòó subahana ẹ wò dẹ̀ síbẹ̀ tá a bá mẹ́jẹ́ abéèrè tí wọ́n náà fi sí ìsọkúsọ àìmọ̀kan tó fi gbẹ̀mí ẹ̀yìn wọ́n gbẹ̀mí rẹ̀ tán wọ́n á ní à ẹ̀dá pẹ̀mí ni ẹ máa kú aláìmọ̀kan ni mí nígbà yìí wọ́n á la gbàyìí bàbá ti pààyàn kọ́ pa àwọn náà àlè má má àbújá o òun ló àdébí jáde gbọ̀nà tó kún régé tọ́ fàyò ọ̀dọ̀ wà wà ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ tẹ̀lé níbi ìbéèrè onáàdìpá àwa wa wa ẹni tí ti ọ̀ràn yẹn kọ́ máa béèrè ẹni tí ìbá ti sòrò mọ ọ̀ràn yẹn kọ́ máa béèrè ju ọ̀bá mọ̀ lọ́dọ̀ ẹ̀tọ́ mọ̀ láwùjọ yorùbá lẹ́ẹ̀kọ́ ti sọ lẹ́ẹ̀kan àwọn ìbéèrè màláìkà làwọn wọ́n yẹ lórí gbogbo wọ́n ti mọ̀ ti bí wọn wọ́n bí wọn mẹ́sìn wọ́n bí wọn mọ́ lọ́ba ti ríra rẹ lórí kọ́ọ̀mù tó ti fẹ́ béèrè nípa rẹ̀ ó ní ti pẹ̀lú òfin ẹ̀jẹ̀ ta ló fi léèrè alifakii alifakii tí púpọ̀ wọn jẹ́ alifokọ̀hà àwọn olù àwọn tó nímọ̀ àgbọ́yé nípa òfin ṣẹ̀ríà àwọn tó nímọ̀ àgbọ́yé nípa òfin ṣẹ̀ríà ẹ̀mẹ́yẹ̀yàn lọ́gbẹ́kọ̀ọ́ àmọ́ kìí ṣe gbogbo ẹ̀kọ́ tó bá kọ́ ní máa fi ní sípò ẹni tó lè máa dáhùn ìbéèrè tó máa ṣe nípa ẹ̀sìn àwọn ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ nǹkan ọmọ ẹ nínú wa ẹ̀ńtọ́ gbọ́kọ̀tọ́kọ́ ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú èdè lágbáwá ọpẹ́ ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú èdè lágbáwá ẹ̀kọ́ tó wá kọ́ nípa èdè lágbáwá kò bí ọ́sìpọ̀ ẹni tó lè máa dáhùn ìbéèrè tó ilé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọkàn máa fi rúkọ ìlú torí pé kò dọ́ra mọ́ àyàfi irú àwọn ẹni tó ti pé bọ́yá àwọn lọ kọ́ wá nílẹ̀ lárúbáwá yìí pàápàá jùlọ irú àwọn yunifásitì tó wà ní Saudiya bí al-Jami'at ní al àbí Jami'at al-Imam al-Islamiyya ní Mẹ́kà irú àwọn yunifásitì yẹn ẹni tó bá lọ kẹ́kọ̀ọ́ wá ń bẹ̀ kódà kó ti pété lárúbáwá lọ́kọ́ òun náà kọ ìwọ̀nba díẹ̀ ó lè má lọ títí nípa ẹ̀kọ́ nípa òfin ṣẹ̀ríyà àmọ́ kò ní lọ títí tó òun tiẹ̀ wọ́n máa rí nǹkan kan tí wọ́n máa fi tàwọn èèyàn láǹfààní níwọ̀nba ìyàtọ̀ sí pé báyà wọ́n lọ pété lárúbáwá nìkan tó wá dé nìsín wọ́n á lọ́ máa ìbéèrè pọ̀ rẹ̀ kò lè rọrùn kò lè tètè àpèjúwe kan ọ̀kan nínú àwọn tó lọ kẹ́kọ̀ọ́ ní al-Jami'ah al-Islamiyyah ó ti kọ́kọ́ fi gbà kan ó wà ní kulliyat al-Sharia ní fakọ́lítì of Sharia lọ àjọ wọn fẹ̀ yẹn gbàtí ìsọdún kan ọba sáni ohun ọ̀fẹ́ tẹ̀síwájú mbẹ̀ mọ́ òun tẹ́ lọ wọ kulliyat al-Lugha ìmísà ti ń pèdè nìkan kí ló dé ọ̀nìyàn. máa tó ṣe pé ṣẹ̀rí àmì gbogbo ẹ̀kọ́ tó ń kọ́ àyàn òfin òfin òfin òfin yìí náà ni lẹ́yìn náà àwọn olùkọ́ yẹn lẹ́ẹ̀kan láàrin wọ́n tún máa sọ̀rọ̀ ẹ ọ̀nà tó dáa ní kẹgbà ẹ ti súnà ní ẹ ó hàn tó fún wọn kórìíra àwọn kó kọlù wọn kórìíra tó ọlọ́ba lọ sí ó fi kọ́ arabic language gbogbo tó jẹ mọ́kàn àtẹ̀gbẹ̀dẹ̀ lárúbáwá ẹ̀yìn ọdún kejì yẹn bàbá pàdé nínú yunifásitì èmi sì lẹ́mìí pé láti òní lọ àtúní sọ̀rọ̀ síra mọ́ nítorí kò fi sọ̀rí kọ̀ yìí lẹ̀ àtijọ́ ń bára wa bọ̀ látàwọn ilẹ̀ lárúbáwá mi ká tó débi sọ̀rí kọ̀ yìí náà bí o sọ̀rọ̀ òdodo àti náà rò ní kò ń wá mi. òun náà wà mí òun fẹ́ fún mi níròyìn ayọ̀ kan lónìí apàdé lọ́nà èmi ń lọ ilé oúnjẹ òun ń bọ̀ apàdé lọ́nà alaikum wa alaikum mo ní Allahu mo sì ń wá yín lọ́nà lọ́nà kí ló dé fẹ́ sọ fún mi kó o ti kọ́ ọmọ ni mo ní èmi sì ń wá yín pé kí ló dé kí lẹ rí ó ní à ibi tó ń ta lọ ní tó ń ta fún lòun tó bá fẹ́ kí ẹ lè bá a ìyẹn ni pé ibi tó ń lọ fóun ní gbọ́rọ̀ ntọ́jẹ́ máa ẹ̀sìn náà ẹ̀tẹ̀lẹ́dà mi sọ̀rọ̀ lọ́wọ́ àdìo tẹ́lẹ̀ òun ní gbọ́ mbẹ́ mà lóun tó bá lọ. ní àmọ̀tòtò ayé kọ́lá tó tètè lárúbá lọ kọ́ ní àlùjáàmì àtòlùsàmì àti wà mẹ́dínà pẹ̀lú òkú ọlọ pẹ̀lú òkú ọlọ ó fi ní lọ́kàn balẹ̀ ẹ̀ máa bí pọ̀ rẹ̀.

òun ló ń lọ pé de lárúbá kan yunifásitì nàìjíríà ń bì tí ọmọ lárúbáwá nǹkan ọmọ ibi tí lárúbá kan kọ títí wọn kàn gba pálí lásán ni ẹni tí wọn tún mú júmùlà kínkínní kan wá fún pé máa ṣe ìrákù rẹ yóò ti máa kàn tí gbogbo àbí yóò ti máa kàn gùn èyí tó lòun gbàwé ẹ̀rí parẹ́ kan kọjá mà bẹ́ẹ̀ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mi náà tá kọ́ yunifásitì kò tó dáǹkọ́ tó lù certification lásán náà irú eléyìí náà lọ́kọ́ wọn á gbéwò ẹ̀rí kan tó wọn á sọ pé òun fẹ́ lọ dáhùn kí fóun kan dáhùn ọ̀dáhùn yẹn ni pé tó bá ti mọ̀ kọ́ ọmọ máa ta ló máa bí ẹni tó bá ọ tí ń bẹ wá ju ti yín lọ ọgbọdọ jẹ́ni tó ní ọtọ́ lónìí tó tún di tó ní ọ̀tọ́ kí ló dé lánàá ẹ lọ́tọ́ ẹ kàṣẹ wí lánàá nù lónìí ìtàkùn ròyìn tó eléyìí ó sì tó ní mímà ọ̀dà ó sì kọ́ ẹ gbọ́ nù sàn gbèsè ayé ọlọ́wọ́ àmà àbí òye wa ọwọ́ àmà ẹ sì gbọ́ ní mọ̀ sẹ́wọ̀n bí

ìyẹn ní pé tọ́ọ̀ bá ti kẹ́kọ̀ọ́ débi kọ́ dáwọ́ náà lójú tó kò lè yín ọgbọ́dọ̀ dẹ́gbọ̀dì lóòbí kọ́ rẹ̀. iná láti máa sọ fáwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ nítorí pé bá ń ṣe ń kọ́ wọn láàmà bí wọn ẹ̀ tọ́rọ àǹfẹ́ fún wọn mà ní wọ́n sì máa jọra àwọn lójú tẹ́ ẹ bá gbọ́ wọn sọ̀rọ̀ tẹ́ ẹ máa fi léèrè ẹ máa rò pé gbogbo nǹkan ló ti mà ẹ máa fi léèrè nígbà tẹ́ ẹ bá wá fi wọ́n ní béèrè tí ọ̀lọ́ títí tí kálukú ńlá fún ẹ sọ pé tọ̀ ẹ má ti máa dáhùn béèrè wọn bá fi yín o ẹ sì máa kankan o ẹ sì máa kankan ẹ má fọ ẹ̀ṣẹ̀ àwọn èèyàn dà sínú odò ọ̀rá o ẹ má sì máa dáhùn ó dìgbà sẹ́yìn náà ká tó eyi ọ́ èyí ń dáhùn àwọn àbẹ́lẹ̀ ó tí olùmọ̀ sọ pé òsì tó máa dáhùn. torí ẹ a gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tọ́ra yé sá yé sẹ́ni tó kíta bá yọ bá fún ní kankan fún ilé iṣẹ́ tí ń wọ́n ti kọ́kọ́ kó ẹ̀bùn wa lánàá wọ́n ti kọ́kọ́ kó ẹ̀bùn wa lánàá ọwọ́ adé pẹ̀lú ìbéèrè lónìí ẹjọ́ tẹ rí ẹ̀bùn fún obìnrin ránṣẹ́ lánàá bẹ́ẹ̀ ni a rí ẹ mo á ní kí n ṣèbéèrè kan ní ìdí ni pé èmi distributor ni mo jẹ́ fún bíórì kan tó wà níbẹ̀ yẹn tó mi mọ̀ bóyá sẹ́tì mọ̀ ṣe ń da ọ̀dà òfurú ẹ sáàtì máa ṣe tọ́lọ̀ ẹni pé aláìráyé sáàmù nítorí ìjẹkújẹ ńṣe tọ́lọ̀ wọn bá ti lé wọ̀ lẹ́sẹ̀. sẹ́nìkan ọ̀bá wá kùn lẹ́kùn ńtọ́tọ́ gan yóò sọ kékeré ní kọ̀tọ́ ńtọ́tọ́ ó lè sọ kúkọ̀tọ̀ torí rẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ni tí ń ra yín sá ìyẹn ni pé nǹkan wá àwọn èèyàn gbọ́dọ̀ jọ lójú wọn ò sì gbọ́dọ̀ rí nǹkan yẹn fi yí lọ́kàn padà irú wọn lẹ́ni máa fi léèrè torí kọ́ lọ́wọ́ bá sọ pé fẹ́ alú àfẹlẹ́ zikiri ẹ̀ ń kọ́ mọ́ ọ̀kan nínú àwọn olùmọ̀ ó ní díkìrì tọ́lọ̀ wọn bá ń sọ bí ńlá alukur'an àyẹ̀fẹ́sálú àhùlẹ̀ alukur'an àwọn ẹni tó nímọ̀ tó ń jẹ́ múmi tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ti di olùmọ̀ tó ń ẹni tó ti kùránì tó ti súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹni kẹ́ẹ̀ máa fi léèrè yéé sani dá fi léèrè pọ̀ rẹ̀ yọ́ọ̀ wá kéwì yọ́ọ̀ kéwì lárúbáwá ní kùlà ẹnìkan náà tún gbà ẹnìkan náà tún gbà orí yẹn wà áwù ní yorùbá lẹ́nu oní ó ìtẹ́nulọ orin kíw ìsọkúsọ láti èwo lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ ìbéèrè tó ò ń béèrè pé ẹ tẹ́ bàbá lórí dídá nọ́mbà ń ṣe ń bẹ láàrin wọ́n sì ti pàṣẹ bá tá a lè ti tẹ̀yẹ́ mọ̀ bàbá lè ti tẹ̀yẹ́ ọ wá sí orin mánà ni wọ́n á dá wa mọ́ èwo lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn olóòtú lásán lásán orí ìsìn náà tún wá wú nígbà tó ti kọ́ wà míì iṣẹ́ ńlá orin kéw iṣẹ́ ńlá ìsọkúsọ torí ẹ ẹsẹ irun wọn lẹẹma abilé ẹni tó máa ń kọ Ọlọ́run sọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó wá fira àwọn tí o sì máa ń kankan nípa àgọdọ o ìmọ̀ rìn pẹ̀lú àwọn olùmọ̀ ìmọ̀ bá wọn kẹ́gbẹ́ ìmọ̀ bá wọn kọ́ wọ́ọ̀rìn kò sì mà nípa ẹ o kọ́dà ọgbàdúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn kó nímà ọgbàdúmọ̀ nítorí pé gbígbàdúmọ̀ ń gbà mí kò nítumọ̀ lọ́dọ̀ ta ló ti gbàdúmọ̀ ẹni tí ọ̀dá kan mà ẹni tí ọ̀dá kan mà ọgbàdúmọ̀ lọ́dọ̀ rẹ̀ pé nìkan dá kan mà lè gbà kó nà kan mà kọ́ kan mà torí tó bá ti pé ẹni tó kan mà láàrin irú wọn ló ti gbàdúmọ̀ kọ́ kan mà á sọ ké gbajúmọ̀ jíjẹ́ ló máa ń ká kò tó rárá o láti sọ pé èèyàn mọ̀ olóògì ẹ̀ka abilé e. tọ́ tó bá ti kó olùmọ̀ ti kú ó sì ti sọ̀rọ̀ kalẹ kó tó kú ìdáwà wa fẹ́ ṣe ọjọ́ máa ń tọ́tọ́ kalẹ̀ sáàtẹ̀ lọ́rọ̀ rẹ̀ lẹ́yìn tó ti kú ti kú àwọn àti àmọ́ àlàyé láàmú abilé ọkàn ìsọ pé rárá ẹni tó ti kú náà ọ̀rọ̀ tó bá sọ kalẹ̀ á nítorí pé innal madahiba la tamutu bi mawti ashabiha wọ́n ní ọ̀rọ̀ táwọn èèyàn sọ kalẹ̀ tó sọ bá kú ò lè kú o sọ bá kú ò ní kú iná à ń kà á ń fi eléyìí tí ìmáàmù Ṣáfi'í kọ kalẹ̀ à ń kà á ń mú lò eléyìí tí Ahmadu tó sọ à ń lò eléyìí tí Abu Hanifa sọ à ń fi torí rẹ̀ la tamutu bi mawti ashabiha bákan náà nínú mà nínú sẹ̀ríà ẹ̀rí pé a a máa wọn. lágbájá sọ báyìí tàmẹdó sọ báyìí tó la sọ báyìí ti kú torí rẹ̀ eléyìí lọdọgba pété olùmọ bá ti kú òkú kẹ ẹ má fọ̀rọ̀ tọ ǹjẹ́ wípé ọkàn máa fi gbogbo ẹ tó bá ti wù wá ni kábi eléyìí eléyìí eléyìí eléyìí eléyìí táàmù rárá èèyàn máa béèrè lọ́dọ̀ èèyàn púpọ̀ nǹkan ẹyọ kan nítorí tó ń bá ti ń ṣe béèrè lọ́dọ̀ èèyàn púpọ̀ nǹkan ẹyọ kan tí ò yọ ẹnìtọ́ padà máa ṣe náà ni pé eléyìí tó bá rọrùn jù bá rọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ lọ́bẹ̀tẹ̀ a sì ti rí irú rẹ̀ láyé lónìí ẹ̀ríkà nìkan béèrè lọ́dọ̀ kí ni ìdájọ́ bá nípa wọ́n sọ fún kò ní í jó tóun yóò tún béèrè lọ́dọ̀ ẹlòmíì yóò tún béèrè lọ́dọ̀ ẹlòmíì yóò tún béèrè lọ́dọ̀ ẹlòmíì kọ́dọ̀ ẹlòmíì ọmọ sọ pé àwọn èèyàn kan sọ pé àwọn sọ pé àwọn anìká béèrè lọ́dọ̀ ẹlòmíì náà ìyẹn ní bẹ́ẹ̀ ń dá àjọ nù ẹ̀ ń dá àjọ nù wò wo yín láàmú di ara otola nitori ikpe òun náà ní kókó máa bí ẹni tọkàn rẹ bá balẹ̀ níjọba ti sọ fún kọ́ máa ṣe yóò ṣe pé kọ́ máa jẹ́ pé ọmọ àtọ̀dọ̀ lágbájá bọ́ sọ́dọ̀ tàbí bọ́ sọ́dọ̀ tó là tọ́mọ wá sí ìbéèrè káàkiri tó fi di pé èwo lọ́sẹ̀ ọlọ́run lọ́sẹ̀ ni torí pé lẹ́yìn nínú ìṣẹ̀rí yà wọ́n pè ní tẹ̀tẹ̀bẹ̀rù rọ́kọ̀ tẹ̀tẹ̀bẹ̀rù rọ́kọ̀ òun náà ní kéèyàn máa sá ìwò lọ́rọ̀ ìwò lọ́rọ̀ ìwò lọ́rọ̀ ìwò lọ́rọ̀ ìtọ́bárọ̀ ni màá tẹ̀lé ìtọ́bárọ̀ màá tẹ̀lé eléyìí ẹ̀ ń sì máa sọ ẹ̀yàn dẹni tí tẹ̀lé ìfẹ́nu ìfẹ́nu sì máa padà tẹ̀sùn ìyàn jọ. torí di eléyìí báyìí ẹni tọkàn rẹ bá balẹ̀ sí oníkóbi léèrè tó bá ti dán lóhùn kó sí náà ayáfi tó bá padà hàn sí ọ wípé sọkúsọ lọ sọ fún ọ àti tí ń bẹ nù tọ̀ lọ́dẹ̀ èèyàn púpọ̀ oníkálukú wa sọ lórí fún ọ ọ̀rọ̀ ti wá kún orí rẹ báyìí èwo lọ́wọ́ àkùtọ̀ tẹ̀lé èrò ti sílẹ̀kùn rẹ̀ fúnra rẹ̀ àwọn olùmọ̀ wa ti yàgbẹ́ èwo lóhùn apá kan nínú wọn wọn lè tó lé jù lóhùn èyí tó lé jù lóhùn torí pé tí wọn bá mú èyí tó lé jù eléyìí ni ó fi ọlọ́kàn balẹ̀ jù tọ́ ọ̀rọ̀ kejì wọ́n lè tọrọ jù lóhùn nítorí pé anabi sallallahu alaihi wasallam ọsọ ìgbé ẹnì bọ̀rẹ́tò bẹ́lẹ̀kánì ìdí yẹ ti sàmìhà ẹ̀sìn tọ́lọ̀ ń fẹ́ràn mi ẹ̀sìn islam tọrọ mi adẹ́pẹ̀ tọ́ba rọ́ọ̀dù ńlọ́mù ọ̀rọ̀ oríṣi kẹta wọ́n ní ó ń gbìyànjú láti mọta lẹni tọ́rọ̀ rẹ̀ fi ni lọ́kànbalẹ̀ sí nínú àwọn olùmọ̀tò òbí léèrè ẹni tọ́rọ̀ rẹ̀ bá fi ni lọ́kànbalẹ̀ sí lọ́tẹ̀ lọ́rọ̀ rẹ̀ eléyìí ni alẹ́ náà ló dùn sọ́lá ńlọ mú ẹlẹ́kẹ̀rin wọn ló fi ẹlòmíì léèrè yàtọ̀ sáwọn tó ti fi léèrè nítorí bá wa gbọ́ ló fi dájọ́ lórí gbogbo tó ti gbọ́ tẹ́lẹ̀ ọ̀rọ̀ bá wọn ni rárá o ọkàn mú kánú gbogbo tí wọn ti sọ fún ọ eléyìí ni ìmáàmù Nawawi rahimahullah ó ní bíbí mùsọlá àwùjọ yẹn kò ṣe déédéé. Ibn Salah olùmọ̀lá ni olùmọ̀lá gidigidi ni wọ́n pè ní Amirul Mu'minin ní ilmi al-hadith olùmọ̀gbà nínú ìmọ̀ nípa hadith tíra tó ti pé kò sí máa padà sí mi bí ẹ bá gidigidi ni ó sì ní àwọn tíra nínú ó Nawawi ẹ̀yìn wọn làwọn dé wọn ní sígùn sọlá àtọkù sí dédé lọ́rọ̀ ń sọ ike yóò gbìyànjú láti mọta lẹni sọ̀rọ̀ rẹ̀ sí ni lọ́kànbalẹ̀ ìbá ajẹ́kọ́ lágbára láti gbìyànjú bẹ́ẹ̀ kí ló mọ̀ náà má lè gbìyànjú láti wà lùkùránì àti súnà láti wò dájọ́ ní wọn. lórí rẹ̀ yọ ọmọ mùsànù rẹ̀ ọ̀rọ̀ ìmáàmù Nawawi ló ti dédé tọ́ba ti béèrè lọ́dọ̀ èèyàn púpọ̀ láti mú kan láti mú kan á pàdé lọ́dọ̀ ọlọ́run láti mú kan ọ̀yẹ́ kó béèrè púpọ̀ tẹ́lẹ̀ náà àmọ́ sáà ti mú kàkà kíkà máa lọ lálàáfíà náà. tọ́ èèyàn ti ṣe béèrè wọ́n ti dá yàn lóhùn irú nǹkan yẹn tó wá tẹ̀lẹ̀ sáàtò padà béèrè àbá àti padà béèrè ọ̀rọ̀ oríṣi méjì làwọn olùmọ̀sọ̀ àwọn kan ní àní padà béèrè mọ́ torí bá ọ lọ béèrè nígbà àgbà ní tí wọ́n fi dán ọ lóhùn náà wọ́n fi dán ọ ó tún wá tó bí ọdún kan oṣù kan á ah, ebi òfèrè jò ní ẹ ó tún ṣẹlẹ̀ ní ìta àtijọ́ ọlọ́run náà ni má yọmí lẹ́nu má wọ́n nítorí pé gbólùmọ̀ ẹ̀ ti sọ náà ni ó ti sọ àyàfi tọ́ ọ bá mọ̀ pé ìdáhùn alákọ̀ọ́kọ́ àti ti ń bẹ́ẹ̀ ìlú òtún lọ bèèrè eléyìí lọ́jọ́ gbàdú ìyẹn ni pé ń tá a ti bèèrè tẹ́lẹ̀ tó bá tún ṣẹlẹ̀ nítí wọ́n ní ká ti tẹ́lẹ̀ náà láti fi kí ni náà láti fi. ọ̀dọ́ ó béèrè fúnra rẹ̀ kọ́ lọ tààrà kọ́ lọ béèrè ó sì tọ́kọ̀ ọ̀ràn yàn ẹni tó bá dé bọ̀kàn tán ẹgbẹ́ gbólò tó pè fún yóò pè tó má sì dáhùn kò ní fi kún kò ní dínkù ẹ torí pé tó bá tó ọjà wí ni tó fi fi tó dáadáa gbogbo tí ọbẹ ní gbogbo tí wọn bá ní o márùn rẹ o o. tẹ́bá fẹ́ ṣèbéèrè lọ́dọ̀ ẹni tí ọ̀tá ń lò nípa ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ẹ̀ ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ tàpọ́nlé tàpọ́nlé kẹ́ẹ̀ ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ tẹ̀kọ́tẹ̀kọ́ ètò fẹ́ máa sọ pé wọ́n ọmọ fẹ́ bí ọ léèrè ẹjọ́ ọmọ fẹ́ béèrè wọn ọ̀lẹ́kọ̀ọ́ wọn náà máa bíra rẹ léèrè tó bá ti dé báyìí máa bíra rẹ léèrè bẹ́ẹ̀ náà ètò kí lẹ́ lè sọ fún wa irú yorùbá táwọn ẹlòmíín máa ń pè yẹn kí lẹ́ lè sọ fún wa ń pa nǹkan báyìí à lè sọ nǹkan kan fún yín pa wọn náà máa sọ fúnra rẹ aláìgbèdè èdè àgọ nìyẹn tó bá fẹ́ ṣèdè lè pa ẹ̀sìn rẹ kí lẹ́ lè sọ fún wa eléyìí ó ń bọ̀ yàn bàjẹ́ yìí bákan náà ọ gbọ́dọ̀ ṣèbéèrè pé ẹ ohun ọmọ bọyẹ ha ìdáhùn ìbéèrè tí mo fẹ́ ṣe yá bẹ́ẹ̀ ha. bí wọn mọ bóyá ẹ mọ àbẹ ẹ mà á òwúrò nígbà tó ti gọ̀ lọ́wọ́ ẹni tó lè bi léèrè àbí ẹ kílẹ̀ rí gbọ́ àwọn olùmọ̀ọ́yìn nípa nǹkan báyìí ẹ gbọ́rọ̀ kílẹ̀ yín rí gbọ́ àwọn báyìí àbẹ́ ẹ gbogbo olú àwọn kan wọn yẹn èèyàn gbọ́dọ̀ kọ́ èdè tí ó fi ṣe béèrè ẹ máa rí ní béèrè ẹ máa ń ṣe torí ẹ̀jẹ̀ bá wà dání lẹ́kọ̀ọ́ abẹ́ jẹ́ ẹ̀kọ́ ẹ máa rí sẹ́lómi béèrè fún òní dáhùn àbí kí fún mi tí ó fi hàn kó mi bákan náà kí wọ́n ti bá bí ọlọ́run ọ wá sọ pé èmi kó tó wá béèrè ọkàn tó ní o béèrè ní ọkìn òbí wàhálà bákan náà àbí kó a máa sọ pé ẹ ah, bẹ́ẹ̀ ṣe wí gẹ́lẹ́ iná mo ṣe kí á lọ ń béèrè kí lọ ń béèrè ó kìyà rẹ̀ jọ mi torí kó wàá béèrè jọ mi ọgbà ọgbà ẹ̀kọ́ rẹ̀ bákan náà ó ti tó sọ pé ńgbà wọn bá tẹ pé ah, bẹ́ẹ̀ náà lágbájá wí nígbà tó ṣe béèrè sẹ́tí mọ́ dá lọ́nà ní tẹ̀lé wíwú gẹ́lẹ́ tẹ̀lẹ́tẹ̀ náà tó ní áá ah, ah, ó ṣe dáwọ́ fáwọn yẹn wàláhi mùsíbà mùsíbà àbíkọ́ ọkọ̀ pé ẹ́ ìjẹ̀sọ̀ yẹn ọ́ takunjá gbọ́ lẹ́nu àwọn kan ìjẹ̀sọ̀ yẹn takunjá gbọ́ lẹ́nu àwọn kan àwọn kẹ́kẹ́ tútúrà yẹ̀wò à ah, irú rẹ̀ kọ́ bàjẹ́ láwùjọ Yorùbá yìí ẹ̀ irú rẹ̀ máa tẹ̀lé. tó bá fẹ́ ìṣẹ́gbẹ́ tí wọ́n yẹn àwọn ẹgbẹ́ oríṣiríṣi táwọn èèyàn fi fẹ̀sí ńlẹ̀ ẹ̀ kìnnì kan ọmọdé òkú ọ̀rẹ́dẹ̀gbẹ́ ẹ̀ kìnnì kan tó wá pọ̀ lóríṣiríṣi àbí kìnnì kan ọ̀rọ̀ wa dàrú nù ìgbà náà wọ́n àwọn tí wọn ò ní náà èyí táwọn àbá yẹn wúlò fún lọ́dọ̀ wọn ni pé ẹ bá ní tàdó àbẹ̀rẹ̀ ẹ tàdó àparí táwọn àbá wúlò fún ní ẹgbẹ́ nù ẹ ti máa ti kàlẹ́ndà alimanaki wọn ni àbá ẹgbẹ́ lágbájá pàfọ̀lẹ́lẹ́ tọ ọ̀rọ̀ wa dàrú ní ẹgbẹ́ wọn á nílò àwọn aláàbà kan lọ yẹ̀ wò wọn lọ bá wọn ṣèwádìí wa wọn fọ́n alábọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ sì máa wọn mọ̀ ọ̀dọ́ wọn wọn fọ́n alábọ̀ lọ́sẹ̀ àti lọ ìyàwó rẹ̀ ẹnu síra o àti rí sọ báyìí òdodo nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí tún wá gbé sórí àtẹ ẹ máa wọ nǹkan ọmọ ní àwọn tó láàrin káwọn lọ wò wá torí ẹgbà tí wọn náà ní iṣẹ́ tó bá jẹ́ pé lọ fẹ́ lọ yà aláìní kan aláìlérò má tiẹ̀ wọn á gbé sórí àtẹ pé kí làwọn ọ̀dà àdìbò ni majority carry the vote. Ah, yáà ní àǹfààní máa ti wọn àwọn kálá abara máa àwọn kálá abara máa pọ̀ jù. Ah, ẹnìkan á jọ máa kí wàhálà tó lì di ìwádìí o ọ á ní ta ẹsẹ dùn mí o ó ti di àbá wa ó lọ ṣèwádìí wa ó sì lófin ọlọ́run ọba nìkẹ́ tí wọ́n á máa dìbò lé lórí. bẹ́ẹ̀ mọ̀ pé majority ti sọ pé àwọn máa. ẹnìkan tó jẹ abẹnú gbọ̀ngbọ̀n tó mọ̀rọ̀ sọ tí ò síjú ẹni bọ́dì ya ni pé ẹ ọ̀hún àbòsí lọ tún tíra yẹ̀wò wọn lọ tún tíra yẹ̀wò torí pé wọn kún mu báwọn ọmọdé àwọn nílà ká ẹ ẹ gbọ́dọ̀ tó bá ká àná lọ torí ẹ ayé sọ bẹ́ẹ̀ o sẹ́nikẹ́ni a bá bí ẹ lọ tún tíra á tẹ̀bá fẹ́ sí léèrè lọ́dọ̀ ẹni tó mà ẹ̀mẹ́jẹ ni tó ṣe pé yọ́n máa béèrè tún béèrè tún béèrè tún béèrè nítorí tó bá ti pọ̀ ó túmọ̀ sí pọ̀ ọ̀fẹ́ ti ti tẹ́ ọkàn dì lẹ́ni ó sì ń wẹ́ni tó ọ̀fẹ́ ti kí ni ọ̀fẹ́ kà lásìkò jáde tiẹ̀ nígbà táyé táyé gàá sí mi létí yìí báyìí ọ̀pọ̀ ayé méjì èèyàn ìní béèrè tí ń ṣe òní jùmọ̀ ìbéèrè tí ń ṣe òní láárí ọkàn bí ẹ bí ẹ ti ta ìwọ ẹni tó nù oṣù ta tiẹ̀ àsìkò tí ò wúlò rárá ìwọ ẹni tó wọn bá àsìkò rẹ̀ jẹ́ pẹrẹrẹ pẹrẹrẹ gbogbo gbà ní ẹjọ ọmọ níbẹ̀rẹ̀ ẹ wá rí pébèrè títí tọ́ba kọ́ sínú mọ́sálásí wọn ládùúgbò wọn yóò rẹ̀ ní dà lóhùn rán alóde tó fi wá jẹ́ pé bẹ́ẹ̀ bá ti pẹ́ nìkan ẹ̀ sì béèrè ẹ lo àǹfààní àwọn èèyàn tó wà tòsí yín náà ẹ ṣàǹfààní nù màtí wọn náà nítorí pé sọ́wọ́ lákòókò pọ̀ ká tó bọ́jú nínú àlùwàlá lẹ́yìn ikú ká tà béèrè kan ní jìnnà jìnnà yìí. àtẹ̀bẹ̀rẹ̀ lọ́dẹ tó wà tòsí ẹ má bà wọn náà pò pé ẹ̀ràn àwọn náà lọ kí mà wọn lọ sẹ́kù. yọ àjẹ pé gbogbo nǹkan tí ò tó nǹkan ẹ kàn máa ṣe léèrè yéṣe pé béèrè kan tó lé ẹ fi gbogbo ìyàwó ọmọ dáhùn rẹ lẹ wá ń bi ẹnìkan léèrè tẹmọ kó ní tùmọ̀ ń bẹ̀ àwọn olùmọ̀ yìí ló sábà nínú rẹ̀ tẹ bá béèrè àmọ́ nìsín nǹkan tí ò tó nǹkan kan ó lè béèrè lẹ́mẹ̀wá ẹni tó ń fi òní sí pàtìkù rẹ sí òní sí pàtìkù rẹ fún yàn o tún fẹ́ ṣe béèrè yàtọ̀ ẹni béèrè kan ni mo o kò sí sàlámà lẹ́sìn kò sí kan á bọ̀ ẹ sì rọ apá fóònù torí pé ẹ̀sìn Islam tó fún wa pé ẹ̀sìn sẹ̀lẹ̀mù kọ́pìlẹ̀ sẹ̀lẹ̀mù bẹ́ẹ̀ ni súnà náà ti sọ sẹ̀lẹ̀mù kò tó sọ̀rọ̀ gbogbo àwọn ọba àpọ̀ burúkú ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn bákan náà. ẹni tí ọmọ àtẹ̀bẹ́rẹ̀ ní ìtẹ̀bẹ́rẹ̀ ọmọ tó pọ̀ láti inú ìyá rẹ̀ wá nítorí ẹgbẹ́ ẹgbẹ́ fún mi kẹ́ ẹ̀rọ apàfóònù ẹ̀rọ apàfóònù ó lẹ́kọ̀ọ́ nítorí bá lẹ́kọ̀ọ́ kí pàdánù nǹkan púpọ̀ ayé wa tá a wà lónìí báyìí wọ́n fóònù àwọn èèyàn gbogbo nígbà tó ti gbé fóònù yìí báyìí ẹ máa ṣe sọláṣẹ fẹdìr ẹlòmíràn máa pè yín ká á sọláṣẹ fẹdìr nígbà tí gbogbo ìwé ẹ ṣe sọláṣẹ ni wọn tó ń ṣe béèrè ọlẹ́ wàá kí ni wọ́n fẹ́ béèrè ó lè máa ṣe béèrè pé ẹjọ́ sà ṣé èèyàn lè èèyàn lè máa èèyàn lè máa kópa nínú networking business àyè ọ̀parẹ́. tí ọba bá lóhùn nìkan àsìkò sì wá òní ìdìpé wa ti sọ láti lọ́wọ́ apá sọ láti wá jẹ́ ọkàn tẹ ọ pẹ̀lú fóònù tọ́kàn rò lórí sọ láti kọ́ gbà ó tún tọ́nà ẹlòmíì kò ní jẹ́ òru ni tẹ́lá gbé fóònù lóru bá ó lè jagun méjì òru aláìlérò ní pè ó lè ní adákùn mọ́ fẹ́ béèrè ìdájọ́ mùsáfà kọ̀ ní. aha lóru yìí ìnà ìlẹ́ ìlẹ́ ìlẹ́ gbogbo wa ìlẹ́kọ̀ọ́ yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù gbogbo ẹ̀ ló kọ́kọ́ àti fẹ́ mẹ́sìn náà ẹ ti ń rọ̀wù lọ fẹ́ mà àwọn ọ̀lọ́ fi fóònù kẹ́kọ̀ọ́ yé ti tẹlifóònù láti kẹ́kọ̀ọ́ ẹlòmíràn máa ti béèrè ó lè ní ẹ̀dá kù béèrè tó àwọn àjọ yín báyìí wọ́n fẹ́ ṣàlàyé rẹ̀ fóun tẹ̀bá ń ṣàlàyé fún tán ó lè gba ìṣẹ́jú márùn lọ́dọ̀ yìí tó lásìkò lásìkò ẹ̀ ṣàlàyé ẹ̀ ṣàlàyé ẹ̀ ṣàlàyé ẹ̀dá kù inú túrà wo la lè wá sí ẹ gbọ́rọ̀ inú èdè o tí orí tèmi lèmi ti ń dáhùn tẹ́lẹ̀ ni pé kó o fi ìtumọ̀ rẹ̀ ní kọ́kàn wọ̀ balẹ̀ sí màá yìí ìgbà tó ti jẹ́ pé ìwọ́de wá sínú síra tí wọ́n á ń bí èmi léèrè sí wọ́n lóṣù tó ọ̀dà kan ìwọ ìbá mọ síra máa o tún máa bèrè lọ́dọ̀ ẹlòmíì ìwọ ìbá dá síra mọ̀ kí ló ń bí ẹlòmíì inú síra wo la lè wá sí ǹjẹ́ tí mo bá dá kọ síra wọn kọ́ ọmọdé tó ti lé rí àwọn bàbá ńlá kó àbá rẹ̀ tẹ́ mọ́tí tẹ́ ti lé kíra tẹ̀ tó kọ rẹ̀ títí ń bẹ̀ tẹ́ ẹ bá ti tẹ̀sí lórí orí báwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn lẹ́kọ̀ọ́ béèrè láwùjọ wa wọn. kìí ṣe pé mo fẹ́ fi tọ́ lágara o kíra tí mo ti rí ọ̀rọ̀ tí mo bá tẹ́ akọ rẹ̀ fún àpá àpá rẹ̀ òrírí. àmọ́ tí mo bá sọ yóò ní a kí àwọn ti mọ̀ fáà ní rí tẹ́ mọ̀ pé ìdáhùn máa bẹ lẹ́nu olódò náà ni fáwọn ti mọ̀ fáà ní rí wọ́n kàn dá akọ síra kan dáà lè rí ni. ìwọ tó ọba já tíra Mọ ó ní ìdíkọ̀ ọmọ ṣe ó béèrè báyìí náà kí á lọ bí mi léèrè sí pé tíra sọ mi ọba lẹ́kọ̀ọ́ tó bá díjọ́ mi ó tún á ṣe béèrè lọ́nà mi ẹ lọ́kùnrin lọ́ọ́ fẹ́ rà ọmọ ilé kí mo fẹ́ kọ́ báyìí báyìí báyìí ẹ dákun bíi tíra àti tíra àti tíra lè rí mọ́rọ̀ àìlẹ́kọ̀ọ́ yẹn ti pọ̀ jù olódò kan máa tètè yà máa sọ pé ẹjọ́ ẹ agbọ̀pẹ lọ́tọ́ kílẹ̀ rí ẹ̀ àà ìwọ ìbá tẹ́rì mà ọmọ tètè olódò burúkú tọ́ba jẹ́ pọ̀ tẹ́rì mà kí ló ń béèrè tọ́mọ alẹ́ tí ó nìwà lọ́tọ́ bá kọ́ ọmọ alẹ́ tí ó ní ọkùnrin ti kó béèrè ọ̀dọ́ ọmọ alẹ́ ìrẹ́ ló ti béèrè ọwọ́ á ní torí pé bákan méjì lẹ̀ rí ẹ̀rí ń bẹ tó ti kọ́ tọ́ka sí tó béèrè tààrà àwọn nǹkan bí ìsìn bẹ̀ tí wọ́n máa béèrè tó ẹ pé bẹ́ẹ̀ ń ṣe sọ́kọ́ tán tí mo bá bẹ́ẹ̀ sọ fún yín ó ti ṣe tán ó ní ìdí tó kéré ju ìṣẹ́jú mẹ́wàá torí pé kìí sẹ̀rí kan lọ́tọ̀ka sí ẹ̀rí kíkọ̀ lọ́tọ̀ka sí ọ̀nà wo la wá gbà mẹ́rin ká mú ká mú ká mú ká bí wọ́n mú dájọ́ tí mo bá ní kí n tún sàlàyé rẹ̀ fẹ́ni tí ń béèrè ọpọlọ rẹ̀ ò lè gbé torí pọ́pọlọ rẹ̀ ti kùn náà ní òsè mọ́ tẹ́lẹ̀ náà. àwọn àtùmọ̀ rí ẹ̀ àwọn fẹ́ mẹ́rí ẹ̀ àkọ́wà lè kí òní. rọ àwọn ọmọ tá à lè jó àwọn tí wọn láì béèrè á mọ tútù fún tẹ̀dọ́ rẹ̀ fún wa torí pé a fẹ́ tírèèni àwọn náà tí wọ́n fi di olùmọ̀ni sẹ́yìn máa tọ́fà tó fi tọ́ àwọn ọmọ kí wa wọ́n làwọn ọmọ ní tọ́fà tọ́fà tọ́fà ní kó ti jẹ́ kó ti jẹ́ kó ti jẹ́ kó ti kọ́ jẹ́ pé òwe ló la kọ́ lọ́sẹ̀ ó tó wọn náà wá lé kí kọ́ wa kọ́ torí pé kìí ṣe tẹlifóònù làwọn fi kẹ́kọ̀ọ́ kò sí olùmọ̀ àfẹ́láyé lónìí tá à ń gbé fóònù pè pé nǹkan báyìí dàrú ẹ sọ fún wa àjókòó kọ́ wọn ẹni tí ọba sì máa àti jókòó kẹ́kọ̀ọ́ níwájú olùkọ́ kò lè má ti ní màláyé rẹ̀ bẹ́lẹ̀ fẹ́ islam wàá jókòó kọ́ níwájú olùmọ̀ẹ́ni yéésì kọ́ wàá gbé fóònù gẹ́gẹ́ bí ẹnìkan náà nù òun dúró fóun gbọ́n yọ wàá ti dúró àfikún àwọn báàbù tó lé bàjẹ́ tó lé bàjẹ́ mo rò pé ti tíra àwọn àbá rẹ̀ pọ̀ fún ọ̀gbọ́yé lọ́wọ́ àmọ́ àkàtì mi létí ẹ dákun ibi ká ní òye mi nù tíra yìí tó bí ìgbà tí ń ṣèbéèrè ó ti wá ń kà á ekele yìí ti ń pọ̀ jù ọ̀ ń gba kíwùnù lórí fóònù ọ̀ ń gba kíwùnù lórí fóònù ó ní ọbẹ̀ ìjọ bẹ́ẹ̀ ní ìjọba fún mi náà fẹ́ àhà èmi ò fi fóònù kọ́ kí ó bẹ́ẹ̀ ọ̀ wà sí adílété bí wà kọ̀kọ̀. ẹ èkó ló ń wà wà orí rẹ orí rẹ tó ẹnitọba bẹ mímọ wa lọ wa nígbà tí ní bẹ ló gbọmọ nígbà ló ti nà tí sọ láti kú gbọmọ sọ ní ọkọ ọwọ aṣọ kó ti nà bẹ́ẹ̀ náà nínú gbòòrò ó fi ó kú lólódo ọ̀sẹ̀ mi lólódo ó kú lólódo ó lólódo gbòòrò náà ó tún ọ̀ orí ìdè eléyìí ìtú máa pẹ́ wálé kí ó ọ ọ́ wọlé kí ó bàbá rẹ kú màmá rẹ kú kíní kan kú kíní kan ọ abó la ti máa fún fún yẹn ẹ ṣàlàyé fún wa ọlọ́mọdé ọlọ́mọdé à èèyàn nìyẹn ọlọ́mọdé ọwọ́ ti yàn lé mọ̀ Islam dà ìmọ̀ ti fún fún ọ tó bẹ́ẹ̀ lẹ́sẹ̀ láàmú ní ìjàmbá tó òun ká ni màá tó tún lè jù nínú gbogbo tó àmì kan eléyìí túmọ̀ sí pé àwọn akẹ́kọ̀ọ́ míì wà bóyá táwọ̀ ọ̀bá mọ̀ àmọ́ pé ti dá wa àwọn kan àwọn tàbílíkì àwọn ṣàlàyé nípa báwo ara wọn nílùú kan bẹ́ẹ̀ wọ́n pẹ̀lú ẹ̀ onínú àwọn béèrè táwọn yẹn wá sí wọn á sì béèrè nípa tẹ̀blé àwọn sọ fún wa pé tọ̀ ẹ mẹ ọ̀rọ̀ súnà táwọn sọ àdúgbò láàrú súnà oṣù máa ń tètè rà kéésì tẹ̀blé là ń sọ kéésì tẹ̀blé là ń sọ tó tẹ̀blé kéésì àlù súnà àlù tẹ̀blé là wọn ẹ mọ̀ kókò ọ̀yàtọ̀ àlù tẹ̀blé àlù súnà ọ̀yàtọ̀ àbí ọ̀yàtọ̀ ọ̀yàtọ̀ kéésì tẹ̀blé là wọn sọ nítorí pé àwọn tẹ̀blé yẹn òbòríyà ni wọ́n pè wọ́n òbòríyà wàhálà bá máa bá àwọn tẹ̀bílẹ́ẹ̀dì ìlú yàn wọn là fà wọn kò bòrí yá o àwọn fẹ́ gbàlè fún àlàyé ẹ wá tó gbọmọ sọ ẹ àwọn fẹ́ béèrè kéde náwó àti tọ́ǹkù làwọn fẹ́ kọ́ ẹ gbọ́rọ̀ ó kẹ́kọ̀ọ́ pàtàkì lẹ́ ń dara yín láàmú ilẹ̀ wa ń béèrè ọ̀pàtàkì lọ́dọ̀ yín lẹ́ ń béèrè tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ẹ wà síbi ńbo ni ìsẹ́yìn wà tó gbọmọ tí ìlànà ìgbà ẹ fẹ́ tẹ̀mí lólódò ẹ fẹ́ kú lólódò

mo rò pé wa ọ̀lọ́ títí ẹ dára yín lò ńgbà tí ò ti lọ títí ẹ dára yín lò tẹ̀lé ìtumọ̀ sí à ń rí sábà bínú fi mà táwọn mà torí kan èèyàn ó sì gbọ́nra fún mi ó sì kan lọ́nà tó tó dé tọ́ba ti báyìí ní ìgbọ́ lẹ́nu ànábì fẹ́ wá gbọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní wọ́n lọ gbọ́ tọ́ba ti gbọ́ yóò sì lọ. subahana

olùmọ̀ọ́mọ̀ àṣàlàyé rẹ̀ tẹ̀lé tẹ̀lé nítorí pé òun náà tó fẹ́ kọ́kàn yẹn tó balẹ̀ sí i ìwádìí pé ìwọ wa tó máa sọ pé ọtọkọtọ wọ́n wa sọ pé kílẹ̀ rí ẹ̀ aláìlẹ́kọ̀ọ́ burúkú ni ẹ̀ o aláìlẹ́kọ̀ọ́ burúkú ni ẹ̀ tẹ́ kí wọ́n bá wí gidi tẹ̀lé yìí ọ̀nbẹ nínú àwọn ẹ̀kọ́ tó rọ̀ ma ṣíṣe béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa àǹbẹ̀ náà bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára àti àwọn àròyìn rẹ̀ tó ga jù ó sàbí fún àgbọ̀yé fún wa nílẹ̀ ẹ̀sìn wa wọ́n ràn wá lọ lórí àti máa sìn ín gẹ́gẹ́ bí títí ń fẹ́ أتني إمام صلوا لنا النبي محمد صلى الله عليه وآله وسلم أقول قولي هذا أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله فتتاوى ننرى هنا يصلون المحرم لما حديث النبي محمد صلى الله عليه وآله وسلم ó ní lẹ́yìn sùyàmù Ramadan sùyàmù tábà ṣe nínú oṣù Muharram eléyìí tá a wà nínú rẹ̀ olóko wọlé ti Ramadan náà nínú ọlá torí ẹ ẹ jẹ́ káwa náà gbìyànjú ìwọ̀n bá tọ́lọ̀ wọn bá bá fún wa ṣe nínú oṣù yìí nípa ẹnu rọ́sẹ̀tì kọ́lọ̀ ẹ gbìyànjú láti ṣe àti pé ní pàtàkì jù ẹ mẹ́jọ ká gbẹ̀yìn níbi títọ́ sùyàmù tá a tó wá àti àṣúra ṣáàtúwá ìjọ kẹsàn àṣúra ìjọ kẹwàá eléyìí tí ọlọ́run bá kádàrà pé lọ́dún yìí yọ ọjà sí ọ̀la àti ọ̀túnla ọ̀la ni ṣáàtúwá ọ̀túnla ni àṣúra ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe tọmọtaya tí bàbá ti yà nítorí ẹ̀san ńlá eléyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó máa fi ń sàyàn lórí rẹ̀ anábì sallallahu alaihi wa sallam ó ní nítorí rẹ̀ ọlọ́run máa pèsè ọdún kan rẹ̀ fún yà àwọn orí ńláńlá tó lọ́n ti fún àfi ká sàmúlò rẹ̀ sì ní pẹ̀lú rẹ̀ nínú ẹni tó lè sàmúlò rẹ̀ kí a ṣe. nítorí pé ń sàmì tí ọjọ́ tọ́lọ̀ ń bá nàbì Musa alayhi salam ní ìṣẹ́gun lórí ọ̀tá rẹ̀ Fir'aun àtàwọn ọmọ ogun rẹ̀ ìgbà tó ń jẹ́ pé àwọn Yahudi àmọ́ báwọn ṣe ń ṣèṣì ro tiwọn nù kàlẹ́ndà wọn àwọn náà máa ń ṣe ṣèyàmù ọjọ́ Àṣúrà lànàbì sallallahu alaihi wasallam ike tọ́lọ̀ wọn bá bá ní àwọn ogun tẹ̀mí àwọn tó ti ta sùn á káfí lè bá yapa táwọn yọ̀húdì àti nàkọ́ra gẹ́gẹ́ bí àdúrà tá à ń ṣe lójoojúmọ́ nígbà mẹ́tàdínlógún wípé ehdina sirata al-mustaqim sirata alladhina an'amta alayhim ghayri al-maghdubi alayhim walad-dallin kíkọ́ náà ọba ó fẹsẹ̀ wá nílẹ̀ sójú ọ̀nà tó ojú ọ̀nà àwọn ẹni tó náà ọba ti pé dára rẹ̀ lé lórí yàtọ̀ sójú ọ̀nà àwọn tó náà ń bínú sí yàtọ̀ sójú ọ̀nà àwọn tó sọ̀rọ̀ àwọn yahudi torí ẹ̀ kí eléyìí ó lè bá a tẹ àtúntà tóa pẹ̀lú àṣùrà kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú àwọn kẹnuró yòókù wọn bò ká dàníyàn ọwọ́ pé kéèyàn bá dàníyàn dàníyàn kótó di kóòrùn yẹta la máa gbé a gbé jáde lórí wa kọlọ wọn bá kó sí rọrùn fún láti lè ṣe bẹ́ẹ̀ lọ́la àti lọ́túnla ó sì ṣe ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ wa. ọ̀ràn ti wípé gbogbo gbàtà bá wà nínú ilé ayé wa nínú tọ́nà ọba ń fẹ́ ká máa ṣe ó náà ní títí àsọlẹ̀ fún ọ̀gá wa nẹ́bẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa nítorí pé ọ̀nbẹ nínú àwọn gbólóhùn tọ́nà ọba ẹlẹ́dàá wa tó máa ń tìtorí rẹ̀ bí tóyàn. níbi bùkátà yéèyàn àti tàlùkìyàmù gẹ́gẹ́ bó ti wá nínú hadithi Ubay ibn Ka'b radiyallahu anhu فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجير اللهم أصلح لنا بلادنا نيجير اللهم أصلح لنا بلادنا نيجير اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم